kìrìsìtẹ́nì gbọ́dọ̀ kéde ìyìn rere ọ̀pọ̀ nínú kìrìsìtẹ́nì ìgbàanì ni wọ́n kó sínú àwọn àṣà tí ó rò pé kìrìsìtẹ́nì jẹ́ ẹ̀sìn àwọn júù nìkan ṣùgbọ́n pétérù fi yé wọn wípé kò rí bẹ́ẹ̀ nípa ṣíṣàlàyé ìrírí rẹ̀ pẹ̀lú kìrìsìtẹ́nì tí kìí ṣe júù tí ọ̀pọ̀lọpọ̀ kà sí aláìgbàgbọ́ tàbí kèfèrí bíbélì fi yé wa wípé àwọn àpọ́stólì àti àwọn arákùnrin tí ó wà ní jùdíà sì gbọ́ pé àwọn kèfèrí pẹ̀lú ti gba ọ̀rọ̀ ọlọ́run nígbà tí pétérù sì gòkè wá sí jerúsálẹ́mù àwọn tí ìkọlà ń bá a sọ wípé ìwọ wọlé tọ̀ àwọn ènìyàn aláìkọlà lọ o sì bá wọn jẹun àwọn àpọ́stélì orí kọkànlá ẹsẹ̀ kìíní títí dé ìkẹta pétérù sì dá wọn lóhùn wípé ìjẹ́ bí ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn tí ó sì fi fún àwa pẹ̀lú nígbà tí àwa gba jésù kristi gbọ́ ta ni èmi tí èmi ò fi lè de ọlọ́run ní ọ̀nà nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì pa ẹnu wọn mọ́ wọ́n sì yin ọlọ́run lógo wípé ìjẹ́ ọlọ́run fi ìrònúpìwàdà sí ìyè fún àwọn kèfèrí pẹ̀lú iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkànlá ẹsẹ̀ kẹtàdínlógún títí di ẹsẹ̀ kejìdínlógún ẹ̀kọ́ ẹnikẹ́ni yálà kìrìsìtẹ́nì tàbí bẹ́ẹ̀ kọ́ tí ó yapa tí ó ń ṣe ìdènà fún ẹlòmíràn láti jẹ́ kìrìsìtẹ́nì ó ń ṣe ìlòdì sí ìfẹ́ ọlọ́run ẹ̀mí ọlọ́run tí ń bẹ nínú onígbàgbọ́ kì í pínyà jésù kristi jìyà ó sì kú fún gbogbo ènìyàn kò sí onígbàgbọ́ kìrìsìtẹ́nì tí ó lè máa ṣe ìdìnà títànkálẹ̀ ìyìn rere ojúṣe kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan ni kí a máa kéde ìyìn rere jésù kristi fún gbogbo ènìyàn gbogbo kìrìsìtẹ́nì ní láti sa gbogbo ipá láti wàásù ìyìn rere fún gbogbo ẹ̀yà ahọ́n orílẹ̀-èdè àṣà ìpínlẹ̀ gbogbo kò sí òdiwọ̀n ọlọ́run yóò bùkún ẹnikẹ́ni tí ó bá kọjá àgbègbè rẹ̀ láti tan ìyìn rere kálẹ̀ àdúrà jésù kristi olùfẹ́ jọ̀wọ́ ṣe mí ní aṣojú rere nítòótọ́ ní ayé fi ràn mí lọ́wọ́ láti lè wàásù ìrere fún àwọn ènìyàn má ṣe ṣe mí ní olùdènà wíwàásù ìrere ṣùgbọ́n ràn mí lọ́wọ́ láti tan iná ìrere síwájú sí i mo sì gbàdúrà fún àwọn ìránṣẹ́ ìrere ní gbogbo ayé jọ̀wọ́ kún wọn fún ìfàmìróró kí o sì wọ̀ wọ́n ní agbára fún wọn ní orí ọ̀fẹ́ kí wọ́n lè ṣe ìpín fún ìrere kí wọ́n kó àwọn ènìyàn wọ inú ìjọba rẹ jẹ́ kí o ṣègbé gbogbo agbára tí ó bá ń tako ìrere ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.